ọ̀tá kan wá sọ gbẹ̀yìn pẹ̀lú baba sùwé ohun tó jó dùn mí ni pé ní lásìá kémi tó travel tí mo fi dé ó sọ fún mi ní Benjamin àpótí ẹ̀rí ó ń ṣe òun dẹ̀ lè dìde kó ń ṣe mọ ṣeré káàkiri à mo lẹ́ mọ dìde mọ ṣeré o n ta sọ gbẹ̀yìn láti ní o ní pé mo gbọ́ ikú ẹ̀ lánàá kẹ̀tì ikú ẹ̀ jẹ́ ọ̀fọ̀ ló jẹ́ fún mi ikú ẹ̀ ọ̀fọ̀ gidi ló jẹ́ fún èmi èmi jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ kan ikú ọ̀fọ̀ ló jẹ́ fún mi rẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹbí tó dìde àwọn ará tó dìde àwọn ọ̀rẹ́ tó dìde àwọn pátì àwọn gbogbo everybody tó dìde mo dúpẹ́ lọ́wọ́ wọn mo mọ̀ pé lágbá Ọlọ́run ikú ò ní ikú bàbá sùúrù ò ní jẹ́ tẹ̀lé-tẹ̀lé lágbá Ọlọ́run kò dẹ̀ ní ṣe kò ní ṣe fún ikú àkófà gbogbo ẹni tẹ́lẹ̀ wàá gbà kínní ìbànújẹ́ ó kéré kò ní wọlé èèyàn kankan nínú gbogbo wa ilẹ̀kùn àánú àṣẹ lágbà ọlọ́run so kò jù bẹ́ẹ̀ lọ. orúkọ mi ni wọ́n pè ní àpótí ẹ̀rí tí gbogbo yàrá ní Benjamin àpótí ẹ̀rí.